ولا تتبدلوا الخبيث بالطيب ọlọ́ọ̀bání وآتوا اليتامى أموالهم ọlọ́ọ̀ni ẹ fáwọn ọmọ òrukàn ẹ kó dúkìá wọn bàbá wọn ẹ kó lé wọn lọ́wọ́ tí wọ́n bá ti dàgbà tí wọ́n ti bàlágà tí wọ́n ti tójú bọ́ ẹ fi dúkìá bàbá wọn lẹ̀ ẹ má sọ di tiyín àṣẹ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ọlọ́run nítorí pé tẹ́ ẹ bá fẹ́ lọ tẹ́ ẹ bá fẹ́ sọ di tiyín àdánwò ni wàlá tàtàbà dàlú khabitha bit tayyib ọlọ́run ní ẹ má dàlú pàmpọ̀ mọ́kínni. ọmọ ṣàpà. wàlá tàtàbà dàlú khabitha bit tayyib ẹ má dàntí ò da pọ̀ mọ́ tó da dúkìá tìyín o tọ́lọ́run ní kẹ́ ẹ rí lọ́nà halali ẹ kó tó yín. ẹ má tún lọ da dúkìá ọmọ òrukàn ẹ má dà papọ̀ mọ́ tìyín tẹ ẹ bá lọ mú dúkìá ọmọ òrukàn tẹ ẹ bá ti papọ̀ papọ̀ mọ́ ti yín ó ti sọ dúkìá yín di haramu nìyẹn ẹ má jẹ́ papọ̀ mọ́ra wọn ẹ yà ọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ kó dúkìá tiwọn fún wọn ẹ má jẹ́ òkú kankan lọ́wọ́ yín ẹ gba pẹ̀lú dúkìá tiyín tẹ́ ẹ rí lọ́nà halal àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní kí ni túmọ̀ wàlá tatabadalul khabitha bit tayyib nínú àwọn àáfàá wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé la ta'jal bi rizqil haram qabla an ya'tiyaka rizqil halal alladhi quddira lak. wọ́n ní ẹ má máa kánjú láti wá owó lọ́nà haramu kó tó di wípé owó halali tọ́lọ̀ ń kádàrá pé yóò jẹ́ tiẹ̀ ó tó dé ẹlòmíràn pé ah bó ṣe owó bó ṣe gbà àwọn wà o bẹ́ẹ̀ wà wà wà lò ó sì ni tó bá lè ṣe sùúrù ọlọ́run ti kádàrá pé yóò lówó tẹ́lẹ̀ ẹni tọ́lọ́run kádàrá owó mọ́ bó ṣe fọ́ wa nẹ̀ bó ṣe oògùn owó yóò ya wèrè kò ní ní ọlọ́run ti kádàrá pé ó ní tẹ́lẹ̀ náà ni kí ló wá ń kánjú sí tó bá ṣe sùúrù dàsìkò yẹn ni yóò padà lówó yẹn náà ṣùgbọ́n tí wàá lọ gbọ̀nà haramu wàlá tatabadalu al-khabitha bil-tayyib ọlọ́run ọba ní ẹ má torí pẹ́ẹ́fẹ́ lówó kẹ́ wá kánjú kánjú kánjú kẹ́ lọ gba ọ̀nà haramu láti lè wá owó tẹ́ bá wá lówó gan ẹ kánjú ni bẹ́ẹ̀ sì ni torí pọ́lọ́ tulẹ̀ ti kádàrá pé ó lówó yẹn gan fún ìwọ ló kánjú. ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn àfáà wa Sa'id bunu Jabir ó ní wàhálà tàtàbà dalol haram ó ní túmọ̀ rẹ̀ náà ni pé min amuwali nasi bil halali min amuwalikum ó ní ẹ má lọ máa kó àwọn owó olówó ẹ má jẹ́ papọ̀ mọ́ dúkìá tiyín bóyá owó pàwọ́ àtẹnìkan pọ̀ ẹnìyẹn wá ń sọ wípé ah, ẹ dákun èló lẹ yá mi náà ìwọ sì mọ̀ pé five thousand lọ yá lọ́wọ́ ó ti gbàgbé àwa ni ah yíyé ṣe two thousand mo yá lọ́wọ́ yín bá yín náà ni pé ah yíyé tẹ bá ti pè náà ni ọwọ́ akó two thousand naira fún tóun ọba mọ̀ sọ́lọ́ òun mọ̀ wala tatabadalul khabitha bit-tayyib. àwọn àfáà nítumọ̀ rẹ̀ nìyẹn ntí ò mọ ẹ má jẹ́ papọ̀ mọ́ ntó mọ́ àwọn àfáà wọ́n tún ní ìtumọ̀ rẹ̀ ẹnìkan tí ń ta ọjà halali ọjà tó ń tà ní tó tọ́ ni ní tó jẹ́ halali ni ẹnìkan bá tún wá introduce business kan haramu nìyẹn owó halali yẹn o tún wá lọ kó sídìí ti haramu bóyá fúláwà ló ń tà ó ń ta cement ẹnìkan bá tún wá bá ọgbẹ́ ah ọtí ló mọ̀ tàbá yìí kò ní ìdíkẹ́ owó kan ó kàn á máa ja fún yín ni ó ta gbogbo cement ó bá ta tán ó bá lọ sí ṣọ́ọ̀bù ọtí wọ́n bá wá ń já ọtí fún un bẹ́ẹ̀ sì ni owó halal lówó rẹ̀ tó ní tẹ́lẹ̀ ó wá lọ tàbá dá ó lọ tún lọ kó lérí haram wàlá tátàbá dà ló ń kà bí. omi sàmì tọyìn. ọlọ́ni ẹ má lọ mú ẹni tí ò da ẹ má lọ papọ̀ mọ́ ní tó da àwọn àfọ àwọn ò dákẹ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní nínú ìtumọ̀ tó kó sínú ó náà tún ní wípé kéèyàn ó máa ta ẹni tí ò da fáwọn èèyàn kó sì máa gba owó tó dáa ìwọ náà mọ̀ pọ́jà tó ń ta ìbàrúùfù ni kọ̀ǹdẹ̀ ni ó wá ń pọ́n léwé pé á ah, ní gbogbo síríìtì èmi nìkan mo lọ́ọ̀rù jìnnà bẹ́ẹ̀ sì ni ó mọ̀ pé pàǹdà ló ń tà nígbà tó wá tà ó wá tà ní owó iye owó torí jìnnà ó náà ló ta fáwọn èèyàn ó wá ń tà á bẹ́ẹ̀ ó wá ń wọlé ó fi ń kọ́lé òfin ra mọ́tò ọlọ́run ọba ní haramu ló ń jẹ wala tatabadalul khabitha bitayyib ọlọ́run ọba ní ẹ má pa ẹni tí ò da papọ̀ mọ́ ẹni tó da ó bẹ̀rẹ̀ látòrí dúkìá ọmọ òrukàn ẹ má papọ̀ mọ́ tìyín ojú yín lè fẹ́ wọ̀ ẹ ṣàlàyé ẹ ní yékéyéké ẹ kò lè lọ́wọ́ dúkìá bàbá rẹ ni kì í ṣe tìyín tẹ́ ẹ bá lọ papọ̀ mọ́ tìyín kódà bẹ́ẹ̀ bá mú díẹ̀ nínú ẹ̀ tẹ́ bá papọ̀ mọ́ ti ẹ ti jẹ haram bẹ́ẹ̀ náà lọ́jà tẹ́ ń tà ẹ má da ntí ò da papọ̀ mọ́jà ntẹ́ mọ̀ pé haramu ni ntẹ́ mọ̀ pé kò da ọlọ́run ò fẹ́ ẹ má mọ̀ tà á bákan náà ntẹ́ ń tà tẹ́ mọ̀ pé kò da ẹ má sọ fún àwọn èèyàn kó da ẹ sọ fún wa pé eléyìí bàrúfù ni èyí lóríjínà bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ máa ṣe nìyẹn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ ti kó sínú ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ wípé wàlá. tọ́tọ́bá dánú ikọ̀ mi sáré tọ́ yìí. wàlá ta'kulu amúhàlàkùn ìlà amúhàlẹ̀kùn. wọ́n àwọn bá ní ẹ má jẹ owó ọmọ òrukàn ẹ má papọ̀ mọ́wọ́ tiyín ẹ lọ ní separate account fún lọ́tọ̀ọ̀tọ̀ má lọ́ọ́ máa kówó ọmọ òrukàn má lọ kó sínú àkáǹtì tiẹ̀ tó o bá fẹ́ máa náwó tó fi lọ máa náwó rẹ̀ ọlọ́run bá ní wàhálà ta kúló amúwàláhùn ìlà amúwàlẹ́kùn ọlọ́run ní ẹ má jẹun owó wọn papọ̀ mówó tiyín ẹ jẹ́ kó wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ó fún àkáǹtì fún lọ́tọ̀ torí pé kì ṣe ẹ̀yin lẹ lówó àṣẹ lọ́dọ̀ tọ́lọ́wọ́n ọba ní innahu kana huban kabira. ọlọ́ni lọ́dọ̀ tọ́lọ́hún ká máa jẹ owó ọmọ òrukàn mọ́tìní ká máa jẹ mọ́wó tẹni innahu kana huban kabira. ọlọ́ni ẹ̀ṣẹ̀ tó mà tóbi ni alìhùbù alìhìsímù ọlọ́ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni lọ́dọ̀ tọ́lọ́hún máa jẹ dúkìá ń dúkìá kò máa jẹ mọ́lẹ̀ lẹ́sìn fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi máa kó sọ́wọ́ four one nine ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ yóò fẹ́ jẹ́ kó jẹ́ tiẹ̀ náà fi ń kó síbẹ̀ ìnáwó kánà húbà ń kẹ́bí ra ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ká máa jẹ dúkìá onídúkìá má tiwa ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا اللهم أتم بواسرة pàápàá jùlọ lérí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ òrukàn ìgbà mi ń bẹ ó lè jẹ́ kóbìnrin lọ́mọ òrukàn tó ń bẹ lábẹ́ wa àwọn èrò lè wá wá sí ni lẹ́mìí wípé ọmọ obìnrin yìí ṣé mi ò lè fi ṣaya ni bóyá ọmọ òrukàn kan tó ń bẹ lábẹ́ èèyàn ó sì wà nínú ẹni téèyàn lè fẹ́ ọlọ́run wá sọ àyà yìí kalẹ̀ láti lè fi ṣàlàyé fún wa. nítorí pé láwọn àsìkò tó ṣáájú àwọn èèyàn fẹ́ lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí nígbà tó làwọn bá sọ wípé ẹ má jẹ dúkìá ọmọ kan mọ́ tìyín yóò wá rò pé ọmọbìnrin yìí nìkan ni bàbá yìí bí bàbá rẹ̀ kọ́lé oko ó nǹkan dábàá àwọn màálù ràkúnmí ló lọ kankún yìí ọlọ́run sì ní ká má jẹ dúkìá yìí yóò wá ọmọ yẹn tóun bá ti fẹ́ tóun ti sọ di ìyàwó gbogbo tó nìyẹn náà gbogbo ẹ̀ náà ó ti wọra wọn náà ni. ọlọ́run ti wá mọ̀ páwọn kan fẹ́ máa ṣe bẹ́ẹ̀ nígbà náà láti lè tún lọ gbọ́ àlùmọ̀ǹkọ́rọ́ yìí láti lè sọ dúkìá ọmọ òrukàn yẹn di tiwọn ọlọ́run ọba tún tètè yá sọ̀rọ̀ nínú Al-Qur'an láti lè pàkíyèsí wa ọlọ́run ọba ní. wàyí ni kífùtùm aláàtúkùsìtù fìlìyàtàmọ́. ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún wa pé kì í ṣe haram kì í ṣe èèwọ̀ béèyàn bá fẹ́ fẹ́ ọmọ òrukàn tí ń bẹ lábẹ́yàn tó jóbìnrin tó sì lẹ́ tó wà nípò ẹni téèyàn lè fẹ́ kì í ṣe haram ṣùgbọ́n o èèyàn gbọ́dọ̀ ṣe déédéé tó o bá ti lè ṣe déédéé pẹ̀lú ọmọ yẹn o gbọ́dọ̀ fẹ́ ọlọ́run bá fọ aṣọ wáyé ni kífùtùm ọlọ́ni tẹ ẹ bá ń páyà allah tó kó ṣètò fèlè àtàmà tẹ ẹ bá ń páyà wípé àwọn ọmọ òrukàn ti ń bẹ lábẹ́ yín ẹ ní lè ṣe déédéé lọ́nà o béèyàn bá fẹ́ fẹ́yàwó wọn ó sọ fún yàn pé kéèyàn ó mówó orí èyàn ó san owó orí wọn lè sọ fún yàn wípé iye báyìí ni kéèyàn ó lọ mú wá wọn lè sọ fún yàn wípé àwọn ẹrù báyìí náà fẹ́ gbowó rẹ̀ lọ́wọ́ èèyàn kí lèèyàn ó ṣe èèyàn ó lọ wa èèyàn ó san ṣùgbọ́n mo òru kan ìwọ náà ni wàlíyù rẹ̀ ta ló tún fẹ́ gbowó ta ló fẹ́ gba nǹkan ìwọ náà ni alágbòrandun rẹ̀ ìwọ lọ ń tọ́jú ẹ̀ o sì tún fẹ́ fẹ́ ṣẹ́rí pàbòsí lè fẹ́ wáyé ń bẹ̀ ṣùgbọ́n ọkọ ni bàbá ẹ̀ olóòtú àti lè fẹ́ ìwọ ni wàlíyù ẹ̀ bó làbòsí òsè ní fẹ́ wáyé ń bẹ̀ wọn àlàyé yóò ti yé wa mi rò pé yé wa kì í ṣe haramu kì í ṣe èèwọ̀ bẹ́ẹ̀ yẹn bá lọ́mọbìnrin kan lábẹ́ gẹ́gẹ́ bí ọmọ òrukàn tó ṣe pé èèyàn lèèyàn ń tọ́jú ẹ̀ nígbà tí bàbá ẹ̀ kú tó dẹ̀ jẹ́ pọ́mọ tí èèyàn lè fẹ́ ni kì í ṣọmọ èèyàn kì í ṣọmọ tí èèyàn ò lè fẹ́ nínú ṣẹ̀ríà èèyàn wá fẹ́ fẹ́ ọmọ yẹn ọlọ́run tètè wá pàkíyèsí wa pé ẹ ṣe pẹ̀lẹ́ o déédéé o gbúdọ̀ bó ṣe náwó lérí ìgbà bí ìgbà tó fẹ́ fẹ́ mọ obìnrin níta lọ́dọ̀ wàlíù rẹ̀ níta bẹ́ẹ̀ náà ló ṣe gbúdọ̀ náwó lérí ẹ̀ tó bá yẹ pọ́ ọmọ tó fẹ́ fẹ́ níta hundred thousand náà ni kò san kò tó rí fẹ́ má sọ pé torí pé wọ́n ló ń tọ́jú eléyìí hundred thousand yẹn náà ló san ọlọ́run ti wá mọ̀ wípé déédéé lè má fẹ́ ṣe é ṣe pé ah ìbọ̀dọ̀ mi ló ti ń jẹun ìfẹ́ mi ni mò mójútó ìgbà gbogbo kí ni ah wo ọmọ ẹni wà kankan fún ọ kó wà lábẹ́ mi ká máa bọ́ mójútó gbogbo ẹ̀ mọ́ra wọn ọlọ́run ti mọ̀ pápòsí lè fẹ́ wọlé ń bẹ́ẹ̀ ọlọ́run bá ní wa ẹni kẹfọ́ tán alá tọkọ́sẹ̀tọ̀ fèlè àtàmà ọlọ́run tẹ bá wà ń bẹ̀rù tẹ bá ní ah bó làjà abẹ́ ṣe déédéé báyìí ọlọ́run ní kì í sọ̀rọ̀ yẹn dandan kẹ́ ẹ fẹ́ wọn ẹ lọ fẹ́ yàwó míì ẹ fi wọn lẹ̀ ẹ jẹ́ lómi ò fẹ́ wọn kọjá dandan kó ṣe pẹ́yìn lẹ́ fẹ́ wọn wọ̀bìà ní dọ̀pọ̀lọpọ̀ yín láàmú tẹ́ ẹ tún fẹ́ fi fẹ́ wọn. nítorí pé ó ṣeé ṣe kẹ́ ẹ má lè ṣe déédéé ẹlòmíín bẹ nítorí dúkìá ọmọ yẹn ló fi fẹ́ fẹ́ ọlọ́run ní tẹ ẹ bá ti mọ̀ pé ẹ ní lè ṣe déédéé àwọn òfin tá a gbé kalẹ̀ tẹ ẹ bá ti lè ṣe fáńkì rúù máa tọ́ bálákùn mínà nìsáà ọlọ́run ní ẹ má fẹ́ wọn ẹ lọ́ọ́ fẹ́ obìnrin mìíràn tí kìí ṣe ọmọ òrukàn tó ń bẹ lábẹ́ yín ìyàwó Aisha kọ́lọ́wọ́n bá kó yọnu sí ó gba ẹ̀gbà wa hadith kan ló fi ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ yìí fún wa wípé n tó fa àyà yẹn nìyẹn torí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ó dáa á sì fẹ́ wọn gbà náà torí pé àtọ́lọ́ ń gbófin kalẹ̀ lérí bẹ́ẹ̀ ṣe máa mójútó dúkìá wọn fún wọn ó bá ka àwọn èèyàn láyà pé ah bó la ya ó dáa á fẹ́ wọn nígbà tó dé bẹ́ẹ̀ ọlọ́ba ni ó da ẹ̀tún wa tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wọn gbogbo déédéé tẹ́ ẹ ṣe fún obìnrin tẹ́ ẹ fẹ́ níta náà lẹ ṣe fún wọn tẹ́ bá ti wá mọ̀ pé ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ wá yẹn ní kẹfọ́ tán. Allah tó kó sí tún fìlíyà tá a mọ̀. ọlọ́run ní tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní lè máa ṣe déédéé látara àwọn obìnrin tó jọmọ òrukàn tó ń bẹ lábẹ́ yín nípa pẹ̀fẹ́ fẹ́ wọn. fankihu ma taba lakum minan nisa. ọlọ́run ní ọ̀dà fankihu ma taba lakum minan nisa ẹ lọ fẹ́ èyíkéyìí nínú àwọn obìnrin tó bá tẹ́ yín lọ́rùn tó wù yín nínú àwọn obìnrin yàtọ̀ sáwọn ọmọ òrukàn yẹn ìgbàláàyè ń bẹ fún yẹn lọ fẹ́ àwọn obìnrin míì níta kẹsàn-án orí wọn ń ta ọlọ́nìgbà láàyè ń bẹ fún yín mọ́sìnà ẹ fẹ́ wọn kún yàwó tẹ ẹ ti ní lé tẹ́lẹ̀ kó di méjì wàtòlá tọ́ba sì wù yín ẹ lọ fóbìnrin mi níta tẹ ẹ bá ti ní méjì tẹ́lẹ̀ ẹ tún fẹ́ kàn sí kó di mẹ́ta. wàrúbà. tọ́ba sì wù yín bẹ́ẹ̀ bá ti ní tó ti pé mẹ́ta tẹ́lẹ̀ tẹ ẹ tún fẹ́ fẹ́ kẹrin sí ìgbàláyé ń bẹ fún yín ẹ lọ fẹ́ kàn sí kó di mẹ́rin. fàyínì khiftum alla ta'dilu fawahida. ọlọ́ni tẹ bá wá ń páyà alla ta'dilu tẹ bá ń páyà wípé ní lè máa ṣe déédéé láàrin àwọn ìyàwó mẹ́rin tẹ fẹ́ fawahida láàrin àwọn ìyàwó méjì tẹ fẹ́ láàrin ìyàwó mẹ́ta tẹ fẹ́ láàrin ìyàwó mẹ́rin tẹ fẹ́ fawahida ọlọ́run ní ẹ̀jẹ̀ kẹyọ kan ó tó yín o tẹ́ ẹ bá ti lè mọ̀ pé ẹ nílé máa ṣe déédéé ẹyọ kan ṣoṣo náà ní kẹ́ kó tó yín a ó máa malakati aymanukum. tọ́ ọ bá wá rí wípé tọ́ ọ bá fẹ́yàwó kan tọ́ ọ bá lọ fẹ́ kejì sí i ò ní lè máa ṣe déédéé ọlọ́run ó dáa o ti níyàwó kan wá lọ fẹ́rù torí pé ẹ̀tọ́ tẹrú kò lè dà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọmọlúàbí lóbìnrin kò ní wá sí ìfura pé ò ṣe déédé níbẹ̀ nítorí páwọn ẹrú tó ń bẹ lábẹ́ yín tẹ́ ẹ bá ti mú wọn ẹ̀yin náà lẹ ni wọ́n ẹrú yín ni wọ́n torí pé ẹrú ó yàtọ̀ sí ọmọ òrukàn ẹrú ìwọ náà ló làṣẹ lérí ẹ̀ tó o bá ti mú ìwọ náà ló níyàwó rẹ̀ ẹrú rẹ nìyẹn ẹ lè súnmọ́ ẹrú tẹ́ ẹ ní kódà kẹ́ ẹ mọ́ sódì ìyàwó gangan nínú ilé tó pẹ́ ẹrú yín ni eléyìí tá à ń sọ ẹ kí ọmọ ọ̀dọ́ tó wà lọ́dọ̀ rẹ ẹrú yàtọ̀ sọmọ ọ̀dọ́ kálí ní màmá rò pé ọmọ tí màmá gẹ̀ẹ́dì tí màá rìn àwọn mi yẹn ọmọ ọ̀dọ́ wa náà ni wọ́n ní mo tún lè máa súnmọ́ àìrọ́ o kì í ṣe ẹrú nìyẹn ìdánpẹ̀lẹ́rú ó ní ẹni tó ipé pàtó kún dé tógun ṣẹlẹ̀ tógun wá jà tí wọ́n wá kó lẹ́rú lójú ogun òun ni wọ́n ń sọ o kìí ṣe ọmọ ọ̀dọ̀ tí ń gbélé yín o kìí ṣe ẹrú o bàbá lọ ń súnmọ́ òsínà ló ń ṣe yẹn ọlọ́run ọba ní tẹ́ ẹ bá rí wípé ẹ̀ní lè lágbára kẹ́ ẹ fẹ́yàwó méjì látara pé ẹ̀ní lè ṣe déédéé ọ̀dà tún máa fi ọmọ ọ̀dọ̀ rẹ ọmọ ẹrú rẹ tó ní tún máa gbìyànjú máa gbọ́ bùkátà ara rẹ lọ́dọ̀ rẹ̀ fawahidatan aw ma malakat aymanukum. àbí kò máa gbọ́ bùkátà ara rẹ tó o rí gbọ́ tán lọ́dọ̀ ìyàwó àwọn ẹrú rẹ tó ní máa gbọ́ bùkátà rẹ lọ́dọ̀ wọn torí pé ẹrú ò ní ntọ́ bá ti fẹ́ rú náà ni kò dà gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a fẹ́ níyàwó so o ò ní fìlì pé o ò ṣe déédéé ṣùgbọ́n tó o bá fọ́ ọmọlúwàbí méjì kì í ṣe ẹrú ọmọlúwàbí làwọn méjèèjì túláàsì ntí a gbà náà ni b gbúdọ̀ gbà ní nǹkan tó bá kó wá mu nípa ti déédéé ṣùgbọ́n ẹrú ẹ lè fi ẹ̀tọ́ ọmọlúàbí wé tẹrú òní máa fura kó o ṣe déédéé dálíkà àdènà aláàtàwọn ọlọ́run ní tẹ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ ìyẹn ló lè jẹ́ kẹ́ ẹ ṣe déédéé ìyẹn ni ò ní jẹ́ ẹ ṣàbòsí ìyẹn ni ò ní jẹ́ ẹ ṣàbòsí tẹ́ ẹ bá ti lè mọ̀ pé ẹni lè ṣe déédéé ẹ dúró lórí ẹyọ kan lórí àyà yìí ó ní ìdí àlàyé tó pọ̀ lẹ́yìn tó ṣe pé lórí àlàyé òun náà láti dúró lẹ́nì ibẹ̀ láti ti bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú ògo ọlọ́run tá a bá lè parí rẹ̀ lọ́la gan nítorí pé àyà tá a kà yìí àwọn míì ń bẹ nínú àwọn mùsùlùmí lẹ́nì tí wọ́n máa ń lo àyà yẹn wípé tá a bá gbọ́ yé gan ntọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe gan níyàwó kan ló fẹ́ ká fẹ́ wípé a jẹ́ pé àwọn mùsùlùmí àwa ẹni tí ń fẹ́yàwó jẹyọ kan lọ bó o ló ṣe fẹ́ ṣe déédéé ṣe déédéé ṣe é ṣe ni ọlọ́run sì ti sọ wípé tẹ́ ẹ̀ bá ti lè ṣe déédéé ẹyọ kan náà ni a jẹ́ pé ntọ́lọ́wọ́n fẹ́ ká ṣe náà ni pé ká fẹ́yàwó kan ṣètùmọ̀ rẹ̀ nìyẹn là kì í ṣètùmọ̀ rẹ̀ nìyẹn. ìtumọ̀ ááyà yìí ìtumọ̀ ááyà yìí ó náà ni wípé ọlọ́run ọba ó fún wa nígbà láàyè mọ́sìnà a lè níyàwó méjì ká fẹ́ ìyàwó méjì kó máa bẹ lọ́ọ̀dẹ wa níyàwó ọlọ́run fún wa láàyè rẹ̀ àmọ́ a lè fẹ́ ọmọ ìyá méjì lóbìnrin èèwọ̀ ni kó máa bẹ lábẹ́ wa gẹ́gẹ́ bí ìyàwó kó wá sọ pé níbi tí mo lọ́ládé ìbejì ni mo fẹ́ fẹ́ nígbà tí n bá fẹ́ fẹ́ yàwó táyé kẹ́hìndé màá fẹ́ àwọn méjèèjì papọ̀ níjọ́ kan sọ pé àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ haramu ni èèwọ̀ ni ọlọ́run ọba ni wa an tajma'u bayna al-ukhtayni èèwọ̀ ni èèyàn ò gbúdọ̀ fọ́mọ ìyá méjì papọ̀ ẹ̀ṣẹ̀ ni àmọ́ ọ̀nà tá a lè gbà fọ́mọ ẹ̀yà méjì bóyá a fẹ́ kan nínú ètò ọlọ́run wa mú ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ó kú látara pa ajé èèyàn dáadáa nínú ẹbí wọn wọn bá tún pè wá pé tó bá sì fẹ́ fẹ́ àbúrò rẹ̀ àbúrò rẹ̀ tún bẹ èèyàn tún so yìgì àbúrò rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ ó lè fẹ́ mẹ́rin lọ́wọ́ ànábì ṣe bẹ́ẹ̀ fún àfàwà Usman radiyallahu anhu ìgbà tí àkọ́kọ́ ọmọ ànábì tánàbí fún Uthman Kulthum Ruqayya tánàbí kọ́kọ́ fún nígbà tó fẹ́ nígbà tí Ruqayya tó ṣaláìsí ànábì tó fún ní Kulthum Umu Kulthum gbàdá ànábì tó fún ó tún yá ọmọ ànábì obìnrin yẹn ó tún ṣaláìsí ànábì níta abátún lọ́mọbìnrin míì ní abátún fún ọ náà fi máa ń pe Uthman nùdúnù rẹ̀ ní onímọ̀lẹ̀ méjì torí pé fọ́ọ̀mù ànábì méjì sallallahu alayhi wa sallam. ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ́ẹ̀ bá a bá rí ìdílé tí wọ́n ṣe bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ́ẹ̀ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ bóyá ẹnìkan ó fẹ́ máa nídìílé kan ọlọ́run wá kádàrá kọ́mọbìnrin yẹn kó ṣe aláìsí kò sí láì fi ń bẹ́ẹ̀ kódà tó náà bá wo bẹ̀ tó bá tún rí pé ah ìbágbépọ̀ òun pẹ̀lú àwọn ẹbí ìyàwó òun yẹn ó dáa ó bá tún rábúrò ìyàwó kan ó bá tún lọ bá bàbá pẹ̀tọ̀ àìpé èèyàn ṣe ṣe kíní ní ògbó tún bò ní. ṣùgbọ́n níbi tẹ́sìn ò bá ti yé ojú burúkú ni wọ́n fi wò ó wọ́n ní ọmọ láròjinlẹ̀ o wọ́n ní ṣe eh, eh, eh, bẹ́ẹ̀ sì ni èyí tó ṣe yẹn kò tako ẹ̀sìn tó bá yìí ṣe wípé bàbá gan fúnra rẹ̀ ó lè ránṣẹ́ sí pé lágbájá wà ó tí níyàwó mi nígbà tó ìyàwó yìí mi yìí ọ̀rọ̀ rẹ̀ tó tún mi ní ní òtí yẹn ronú nígbà wíyá so yìí kí àbúrò rẹ̀ fún ọ kò sí láì fi ń bẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ haúsá dáadáa ṣùgbọ́n lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá kọ́lọ́n ṣàánú wa àníyàn wa ó kù díẹ̀ káàtó ńlẹ̀ yorùbá àníyàn ní sì máa kó bá wa bá a ti jókòó ní ìsìn tẹnìkan bá di pé wọn bá máa há ọsàn lójoojúmọ́ lójoojúmọ́ tó bá yá àwọn kan ò ní gbọsán mọ́ wọn ni ah, ẹjàjà ṣọ́ra báyà sí kí èèyàn lè lò ní wàá lò wá. látara àníyàn tí ò da ṣùgbọ́n ilẹ̀ haúsá kò nítumọ̀ bí ò fọ ẹ̀rọ ẹ̀fún dá allah bàbá ni yọ̀ọ́ gba tiẹ̀ ní ìsìnkú tí nǹkan kan bẹ̀ ọkàn yẹn mọ́ síra wọn. Sumala látara abọ́lọ́ ń ṣe dá wa níbí nílẹ̀ Yorùbá àìmọ́ da níyàn wa yẹn wá ń kó bá wa kọlọmọsẹ̀ ṣàánú wa níbi tá a ti lọ òun náà ni pé kò ṣẹ́sẹ̀ ń bẹ̀ tó bá wa bẹ́ẹ̀ èèyàn lè fẹ́ ọmọ ìyá méjì lọ́nà yẹn àbí kó ṣe wípé èdè àìyedè ṣẹlẹ̀ ó kọ ẹ̀gbọ́n lẹ̀ àwọn ìdílé ìyàwó náà sì mọ̀ mọ́ àwọn ló ṣàṣemáṣe ọwọ́ àtúntò tó bàbá sọ ma pé ọmọ yín gbogbo bá yẹ ṣe ọlọ́nkara àfún yín yóò padà lọ náà tá a bá tún rí àbúrò rẹ̀ tó tó ń farabalẹ̀ ń tiẹ̀ bisimilayi wà pẹ́pẹ́ kan bẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ àmọ́ kó tó lè yé wa lẹ̀ Yorùbá débẹ̀ ń tọ́ tá a bá wa ara wọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ pé ẹ̀ràn wa Haúsá ẹ̀ràn kò èèyàn ọmọ tó ìwọ tó ń sọ̀rọ̀ ń gẹ́lẹ́ràn kò ẹni tí bá ti ń lo òfin ọlọ́run àlegbè lẹ́ranko tontó tí ká mẹ́nu bà nìyẹn báwo ò bá ṣe àwọn èèyàn míì ń ṣe àgbọ́dọ̀ rí pé wọ́n ṣe tí ò dáa èyí tó jẹ́sẹ̀ ni wípé àgbọ́dọ̀ fẹ́ méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà nínú èdè wa káfẹ́ àwọn méjì ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ káfẹ́ mẹ́ta káfẹ́ mẹ́rin ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ibi tó mọ nìyẹn èèyàn ò gbọ́dọ̀ sọlá sọlá kó lóun ó fẹ́ àwọn márùn-ún ẹlẹ́ṣẹ̀ nìyẹn èèyàn gbúdọ̀ fẹ́ fóun ti di wòlíì ọlọ́run kó níyàwó mẹ́jọ ẹlẹ́ṣẹ̀ nìyẹn tó bá wá ń ṣe wáàsí wípé ní tó ń ṣe yẹn tó dáa nìyẹn ọlọ́run fọwọ́ ti fóun ó ti di kèfèrí torí pé ó ti sọ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ó ti sọ di ẹ̀tọ́ fún rẹ̀ nínú tí ń sọ yẹn di kèfèrí istihilalu ma haramallahu bàbá rí mùsùlùmí tó bá mutí kì í ṣe kèfèrí ẹlẹ́ṣẹ̀ ni Babari musulumi mùsùlùmí tó ṣe zìnà kì í ṣe kèfèrí ni ẹlẹ́ṣẹ̀ láàpè àmọ́ tó bá fẹnu ara rẹ̀ sọ wípé zìnà ẹ̀tọ́ ni ọlọ́run ṣe fóun ó ti di kèfèrí pẹ̀lú pé ìsèhálàlì maharamallahu ntọ́lọ́run ṣe léèwọ̀ ó sọ dẹ̀ tọ́ fún rẹ̀ onítọ̀hún ti di kèfèrí nù. látara àdí bẹ́ẹ̀ a lè níyàwó ju méjì lọ mẹ́ta lọ àgùdọ̀ ju mẹ́rin lọ ọlọ́run wá ní tẹ́ wa bá wá ń páyà wípé ẹ̀ ní lè ṣe déédéé láàrin àwọn ìyàwó yín fàwáhídà ẹyọ kan ti tó yín àwọn èèyàn wa máa sọ wípé bóò la ṣe fẹ́ ṣe déédéé anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní tó wà níjọ́ gbọ́njọ́ alikiyama ọkùnrin tó níyàwó méjì tó wá ń fi sọ́dọ̀ kan àbóníyàwó mẹ́rin tó ń fi sọ́dọ̀ àwọn kan ju àwọn kan lọ níjọ́ ọ̀gbẹ́ndẹ́ alikiyama ọlọ́run ó gbé dìde wàṣíkùwú mọ́ìl èjìká rẹ̀ kan yóò ya lulẹ̀ yóò paralyze níjọ́ ọ̀gbẹ́ndẹ́ alikiyama ni wọ́n fi máa dá ọmọ pọ́kùnrin tí ó ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ tó bá dé ọ̀gbẹ́ndẹ́ alikiyama ọkùnrin mi àwọ̀ náà látara kó níyàwó jù kan lọ tó bá dé ọ̀gbẹ́ndẹ́ alikiyama ṣùgbọ́n anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ṣàlàyé fún wa kí ni wọ́n ń pè ní déédéé déédéé kún sọ́nà méjì déédéé kan bẹ kò sí bá a ṣe fẹ́ ṣe tó a lè rí déédéé ọ̀hún ṣe láàrin àwọn obìnrin déédéé kan sì tún bẹ òun a lè róhun ṣe ìyẹn lọ́lọ́wọ́n bá ń jẹ wá ń pa pé àgùdọ̀ mọ́ ṣe torí pé ọlọ́run bá rí pa àlè ṣe yẹn ṣùgbọ́n eléyìí tọ́lọ́run bá mọ̀ pa àlè ṣe déédéé yẹn ọlọ́run ò ní bi wá léèrè lọ́jọ́ kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń pín nǹkan fáwọn ìyàwó ẹ̀ ìwọ gba tiẹ̀ ìwọ gba tiẹ̀ ìwọ gba ìwọ gba gbàtà anabi pín tán anabi wa ni tọ́ èrè ọlọ́run adama malaktu eléyìí ni tí mo ní kápá láti lè ṣe ìwọ ọlọ́run dákun má bá mi wí lérí nǹkan tí mi ò bá ní kápá lé lórí àwọn àfa wọn nítumọ̀ ọ̀rọ̀ yìí ó náà ni wípé ká pín nǹkan ká pín oorun fún ìyàwó déédéé yẹn a gbúdọ̀ ṣe kódà ẹni tó níyàwó méjì mẹ́ta arúgbó ń bẹ láàrin àwọn ìyàwó tó fẹ́ túláàsì ìjọ méjì mẹ́ta ló fi máa sùn dọ ọlọ́mọge ìjọ méjì mẹ́ta náà ló fi máa sùn dọ ẹni tí èso ọlọ́mọge náà ó gbúdọ̀ pin déédéé. àyàfi tárúgbó ń bá sọ pé òun yọ̀ǹda ọjọ́ kan nú ọjọ́ òun fún ọlọ́mọge yẹn tí o bá ti yọ̀ǹda rẹ̀ o gbúdọ̀ mọ́ lọ sùndọ́ ẹ̀ o gbúdọ̀ tún wá nàṣẹ kan sínú yàrá kan ọ̀nà síta pé àbí àbó fi ọjọ́ yẹn lẹ̀ àbí ibo ni má tó ń lo kò sí ìtọ́kàn pẹ̀lú yẹn tí wọ́n kùnrin mi àtúmọ̀ àdọ́wọ́ ẹ̀ àbí àbọ̀rẹ̀ ọdí àbí nǹkan má ṣẹ̀ṣẹ̀ máa bá a wá àwíjàre kankan òun ló níjọ́ yẹn àyàfi tó bá fi ọjọ́ yẹn lẹ̀ fúnra ẹ̀ lókù déédéé nìyẹn téèyàn ò bá ṣe ọlọ́run ó béèrè lọ́wọ́ èèyàn bákan náà nínú déédéé òun náà ni wípé níbi táwọn obìnrin ẹni tí ó kóbìnrin méjì mẹ́ta àjọ kó níbi tí ó fi wọ́n sí ọ̀fẹ́yàwó kan ìkan bẹ lọ́dọ̀ ẹ ìkejì ọlọ́wọ́ fi sọ́dọ̀ àwọn màmá rẹ lóko ó gbọ́dọ̀ àwọn màmá lóko kì í ṣe déédéé nìyẹn ọlọ́run bá ní tó o bá ti lè kó wọn papọ̀ sójú kan fà wá ìdá ẹ̀yọ̀ kan ti tó torí pé bóò ló ṣe fẹ́ ṣe déédéé ìkan lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń jí lẹ́jọ́ ń jẹyin lẹ́jọ́ ń jẹ dòdò lẹ́kọ̀ọ́ ìkejì ń bẹ lóko tóun ń jẹ̀gẹ́ tóun ń jẹ̀bẹ́pẹ́ tí ń jẹ tí ń jẹ gbogbo ẹ̀ tóun ò rà àwọn ò tiẹ̀ mọ́ ah, kì í ṣe déédéé nìyẹn ìwọ́tọ̀ ọmọkùnrin níyàwó méjì fẹ́ wọn papọ̀ gbà wọ́n sílé. Si kó wọn sílé kí wá ṣe pé ìyàwó ti kejì yẹn mo fẹ́ nítorí àwọn pẹrẹntì mi ni ẹlòmí àwọn máa sọ bẹ́ẹ̀ á nítorí pé àwọn pẹrẹntì mi ó bínú torí pé àwọn náà bá mi wá ìyàwó kejì yẹn sórí tèkó yẹn èmi mo fẹ́ yẹn fúnra mi ṣùgbọ́n tilé yẹn mo padà sọ àwọn pẹrẹntì mi yẹn mo ti gbọ́ mo fẹ́ gbà náà ó dà mo wà lọ́dọ̀ yìí àbòsí nìyẹn fàwáhídà tó o bá ti mọ̀ pé o gbé báwọn pẹrẹntì ó bá yà yarí nìkan yarí kan bínú sọ pé òun tó yàwó méjì ìfẹ́ ẹyọ kan ó ti tọ́ ọlọ́run ọba ìtànpè ní déédéé òun là ń sọ yẹn nínú déédéé ó wá ń bẹ lérí ìfún àwọn obìnrin láwọn àǹfààní kan ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ànábì a máa ṣe déédéé tó bá fẹ́ jáde lọ sí ìrìn àjò ànábì a máa ṣe déédéé pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ tó ń ti pé yàwá Aisha nìkan lọ́lọ́mọge nínú wọn anabi ò sọ pé ah, ìwọ bọ́ọ̀nù mọ́tò yà lọ àbí bọ́sẹ̀ yìí howdard bọ́sẹ̀ yìí mọ̀ pé nkọ́dà agbọ́lẹ̀ náà àbá fún lu mọ́tò kì í ṣe mọ́tò mọ́kànlá ni bọ́sẹ̀ yìí kẹ́tẹ́kẹ́tẹ́ anabi sọ bẹ́ẹ̀ anabi sọ pé ah, ìwọ lọ́mọge àwọn yòókù kíná pè ní kóra òun náà ni pé kánábì o ń ra nǹkan kan roborobo yes no yes no no no no no yes ànábì ó wà á dá alẹ̀ táwọn ìbá ti dá alẹ̀ ẹni tó bá ti mú bẹ́ẹ̀ ni òun ni ó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹ wo déédéé ànábì ò sì ní lọ ti sọ fún Aisha kẹ́lẹ́kẹ́lẹ́ pé sọ̀rọ̀ èyí tó bá wú tó wúra o òun ni yes torí pọ́kùnrin míì alábòsí yóò ní wọ́n kú ti ní ká mọ̀ ara nǹkan lọ́dọ̀ yóò ti wà lọ sọ fún yẹn lẹ́yìn pé sọ réyìí tó wúra òun kì í ẹni ọ̀lẹ́kọ̀ wa. tọ́wọ́ àti àwọn ọmọdé sẹ́yìn yókù sẹ́yìn báyìí so ọlọ́run ti kádà àgbo ó ṣe é jó òun lójoojúmọ́ bó bàtẹ́ bá ti rá onímọ̀ mú ẹjá bẹ̀rù ọlọ́run déédéé ó ń bẹ látara bẹ̀yẹn ànábì àmàṣe kọ́rí bá ti bọ́ sí lọ́dọ̀ ìyàwó kò bá sarúgbó òun náà lálẹ́ ó tẹ̀lé ànábì lọ ṣùgbọ́n lẹ́nu ẹlòmíín bẹ àwọn ìyàwó rẹ̀ wọ́n ti pín wọ́n ti ó ti ní ẹni tí máa jókòó wájú mọ́tò ó ti ní tí ìyáálé bá dé tó bá dé yọkọ̀ sá mọ̀ bójú jẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó ló jókòó wájú wọn tí wọ́n máa dẹ́wẹ̀kẹ́ ìwọ ìyáálé bọ́ sẹ́yìn ìwọ bọ́ sẹ́yìn ṣé wọ́n fẹ́ nìkan sọ pé ẹni tó bá ti kọ́kọ́ jókòó bẹ́ẹ̀ náà ni. bó ṣe mọ ohun lásán wàhálà tí máa dálẹ̀ nílé ẹni tó níyàwó méjì mẹ́ta ẹni tó ní mọ́tò tí ó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ó lè dá lérú ẹnìkan wá sọ fún mi jọkàn ó lè wá ní méjèèjì haramon wájú yẹn ó ti dé wọ̀ fún yín so kò sí nígbà tó di wípé kó di pé ó dìjà olùkọ́ méjèèjì haram ẹnìkan kan òwúrọ̀ jókòó wájú tó wá di pé wọ́n máa okun lọ́rọ̀ àwọn obìnrin bọ́lọ̀ ń ṣiṣẹ́ dáwọn nìyẹn ọlọ́run wa ní ká ṣe déédéé ẹja wo bi tọ́lọ́run fi bẹ̀rẹ̀ súra yẹn yá ayò anáṣọ tako rọ́bàkùnmọ̀lẹ́dẹ́ kọ́lákọ́kùnrin nafsin wàhídà. Ọ̀dọ́ mi ni àzà ó jẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ ìyàwó níbẹ̀rẹ̀ áyà yẹn súra yẹn kọ́lákọ̀ọ́ mi ni àzà ó ha ọlọ́run dáhùn obìnrin yín ọ̀bíráyà wa Hawáwù látara ẹ̀fọn bàbá wa Ádámù ànábì jìjì sọ fún wa wípé wọ́kùwọ́kù ń bẹ nínú òṣèṣe obìnrin káyà àgbà bẹ́ẹ̀ yóò wá máa yàrá lónú odidi àgbàlagbà méjì ń jà sí iwájú ọkọ̀ ìdíjú obìnrin nìyẹn tó ẹgbẹ́ táwọn ọmọdé ẹ jù ẹgbàá sọ ọmọdé gbígbé kóra ẹ sọ ẹ máa rí wọn tí wọ́n máa jà sí tí ó di ìjà gidi tí wọ́n máa parí bọ́lá òun ṣe dá wọn nìyẹn ọkùnrin yìí àgbẹ̀tọ̀ ọ̀dà àti kínní àti kejì o ẹnìkan kan o ó kò tí dè é wọ̀ fún ẹnikẹ́ni nínú iwájú yìí tó ó tẹ̀ ń lọ́rùn gan-an kájòjì kó jókòó wájú ẹ̀mí ìjẹ́ tó wá ní jókòó ẹ̀ máa jókòó sẹ́yìn ní tó padà má làáfíà wá nu. eléyìí ó ń bẹ lára déédéé kó máa di wípé ẹnìkan ló máa fẹ́ kó máa jókòó síwájú kẹ́nìkan máa jókòó sẹ́yìn ẹnìkan ló fẹ́ máa gbé jáde tẹnikẹ́ni bá ti ní sẹ́kì ń tẹ̀lé mi ò lọ sọ́nà mi ò rò pé mo fẹ́ jáde lọ títí mo fẹ́ pé kejì yẹn ni ẹ̀ bó o yà jáde jáde jáde àbòsí ni àwọn déédéé yẹn ọlọ́run ní ká ṣe é suul fahamil adilu tí wọ́n ń bẹ àwọn èèyàn atúmọ̀ sí déédéé gbọ́yé lẹ́ni ẹlòmí ń bẹ yóò sọ pé lára déédéé ó níyàwó méjì ìkan sanra ìkan tẹ́rẹ́ yóò wá sọ wípé lọ́dọ̀ tòun aṣọ tẹnitẹ́rẹ́ tóun rà fún aṣọ ọ̀pá mẹ́rin lòun rà ìwọ tó sanra náà òun ò lè ra aṣọ ọ̀pá mẹ́fà fún wọ mẹ́rin mẹ́rin ni òun kọ́ lòun ní kò sanra déédé jàmọ́ ṣe déédé nìyẹn kì í ṣe déédé bó ṣe pa wá lẹ́rìn yìí wàláì àìmọye lé ẹlòmíì tó lòun ṣẹ̀sìn tó ń gbọ́ wáàsí tó lòun fẹ́ ṣe déédé tó ipọ́nà tó ń gbà ṣe déédé nìyẹn tí ò sì mọ̀ pé kì í ṣe déédé ni tóun ṣe nǹkan pè ní déédéé ni ká ṣe ní tó tọ́ sí fún kó wá ẹni tó sanra ọlọ́run ló kára pé kó sanra àrọ̀pá mẹ́fà fún ní tiẹ̀ ẹni tó yẹ pé bọ́lọ̀ ń ní kó pẹlẹngẹ ra ọ̀pá mẹ́rin tiẹ̀ fún tẹ́ni tó pẹlẹngẹ bá ń bínú kéwó ni bínú nǹkan fún yín tó ṣe déédéé kó wá la fún kó wá déédéé lọkọ yẹn ṣe yẹn. bákan náà kan ọlọ́mọ mẹ́fà o sì níye tó o máa fún wọn lọ́sẹ̀ẹ̀sẹ̀ o wá ní two two thousand náà ló máa fún wọn kó bá lè ṣe déédéé ọlọ́mọ méjì gba two thousand ọlọ́mọ mẹ́fà gba two thousand àbòsí ló ṣe ò ṣe déédéé déédéé ni pé kó o wu ọmọ tẹ́ni tó ń bẹ lọ́dọ̀ ẹni yẹn wo kó o fi kakuléètì iye tó fẹ́ fún wo ọlọ́mọ méjì kó o fi kakuléètì iye tó fẹ́ fún nítorí pé ní déédéé nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn obìnrin mo kéwù kan lọ́dọ̀ àmì wọ́n ní tó bá ti dọ́dọ̀ obìnrin tó sọ fún ọ pé ò oh, ṣe déédéé ìyẹn túmọ̀ pé mọ̀ fura kó o ti ṣe déédéé nìyẹn torí pé lákòójú wẹ́ńsìn obìnrin ò ní rojọ́ yẹn délẹ̀ yẹn ni ó fẹ́ nìkan ó fẹ́ nìkan ní six thousand ó fún mi two thousand naira ẹ gbọ́rọ̀ àwọn yẹn ni pé ah, kò ní sọ ọ̀rọ̀ yẹn délẹ̀ àwọn ẹgbẹ́ ah, ah, àfa ẹgbẹ́ yìí náà lẹ ní ẹ ṣe wá àṣìkáṣe déédéé bó lẹ ṣe fẹ́ nìkan six ẹ fẹ́ nìkan two kò ní sọ pé onísìsì yẹn ọlọ́mọ mẹ́fà lòun kò ní sọ̀rọ̀ yẹn mẹ́jọ ètí ń jóbìnrin nìyẹn tọkùnrin báyìí ti wá gbọ́n yẹn kò gbúdọ̀ wá múra pé òun ò lọ gba lójú mọ́ gba lójú bọ́lọ̀ ń ṣe dá wọn nìyẹn ọkùnrin wàá sọ pé kò sọ́dílẹ̀ mi bọ́rọ̀ ṣe rí bọ́rọ̀ ṣe níta. bákan náà nínú àwọn káṣe déédéé fóbìnrin kọ̀ọ̀kan a gbúdọ̀ máa fẹ́ obìnrin tá a fẹ́ tó ṣe wípé nílé wọn kì í jẹ̀bà kò jẹ̀bà rí nígbà wa fẹ́ sínú ilé àwa sọ wípé ní gbogbo àràárọ̀ nínú ilé yìí ẹni tí o bá ti bá lára mu tiẹ̀ ni ẹ bá mi ò faramọ́ ẹ ẹnìkan ló wọ́n jẹrẹ ẹsẹ̀ kò sí ntẹ́lẹ̀ tó lè bá mi sọ déédéé náà lọ́lọ́ ni a ṣe kì í ṣe déédéé nìyẹn ẹni tẹ́ bá mọ́la òun gbádùn lọ́ọ́ di ẹni ẹ mọ́ gbé wa ṣùgbọ́n ẹni tí ò mọ́la ìnira ni ó jẹ fún tí ilé ẹ ti fáàrí bá a ṣe jókòó ẹlòmíì ò lè jẹba tó bá jẹ yóò rún nú ẹ wá sọ pé no no no no o ní ẹnìkan ó sì máa jẹba ẹnìkan ò ní jẹba déédéé yẹn agbúdọ̀ mẹ̀tẹ́nì jẹ̀mọ́ bọ́ ọ bá lọ kí oníyàwó méjì àbóníyàwó ń jọ kan ti ń jẹ ráìsì ìkan ń jẹba só ò ní sọ pé kò pa káyé bẹ àwọn tó ń láwọn jẹ́ àfa náà ni mo dé ọ̀dọ̀ kan jẹ́ bà kan jẹ́ àdẹ̀sọ́pọ̀ àǹsá àfa àsọ̀bọ̀. òun ò dẹ̀ máa ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni déédéé ní í ṣe àìwá amẹ́yẹ àwọn oṣù tóbìnrin míì tó bá lọ kí yàrá gbọ́dọ̀ ẹ̀ lẹ́wọ́ ṣé o sì ah, ẹ̀bàlẹ̀ yín jẹ́ ni ah, ẹ̀bàlẹ̀ òun fẹ́ jẹ́ tó ah, ọ̀gá o ọ̀gá o wàhálà bẹ̀rẹ̀ ìdániyàn ò kà sí ní ò dáa tẹ́lẹ̀ bó ṣe máa dàárín wọn rú nìyẹn yọba ní ẹbí abalágbẹ́jẹ gbọ́ rí èmi náà jẹ bàmọ́ o èmi náà jẹ bàmọ́ wàhálà bá dé jẹ̀mọ́. látara àti eléyìí gbogbo àwọn nǹkan yẹn déédéé ni lọ́dọ̀ ọ̀tọ̀ lọ nínú ṣẹ̀ríà àmọ́ lójú èèyàn láyé yóò dàbẹ̀ pé kìí ṣe déédéé lẹ́ẹ̀fì máa ra àwọn obìnrin pé irọ́ ni ẹ̀ alẹ́ lè ṣe déédéé láyé ẹ̀ lè ṣe nítorí wọ́n máa sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ti ní definition déédéé tiwọn tí yìí dẹ̀ ṣe pé lọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan mìíràn bẹ̀ ṣe pé lọ́dọ̀ ọlọ́run déédéé ni lọ́dọ̀ obìnrin obìnrin ò ní kà sí déédéé. lára déédéé ìyàwó tá a fẹ́ nígbà tá a kọ́kọ́ fẹ́yàwó àkọ́kọ́ ẹni là ń tẹ́ tá a fi ń sùn eré ẹni náà la fẹ́yàwó àkọ́kọ́ lé kódà ẹlòmíín bẹ ìyàwó àkọ́kọ́ tó fẹ́ níbi tí wọ́n ti lọ gbéyàwó tí wọ́n ń bọ̀ wálé ojú ọ̀nà náà ti ra mọ́tírasì ìgbésẹ̀ wọn dọ́kọ̀ dúró pé ẹjọ́ ẹ bá ra mọ́tírasì wọn ẹgbẹ́ ọkọ̀ kì í ṣe pé ó ní mọ́tírasì ńlé tẹ́lẹ̀ ẹlòmíín bẹ nígbà tí ìyàwó dé ọ̀rọ̀lẹ́ ojú ọ̀nà wọn ojú wíńdò náà ti ju mọ́tírasì sínú ilé wọn lọ gbé ti búrọ́dà kan náà àti gbọ́ pé kò ní sí ẹ sáré yẹ ju gbojú wíńdò kọ wọlé ó fẹ́ yàwó àkọ́kọ́ ó fẹ́ bẹ́ẹ̀ sọ́gbà tí ó fẹ́ lẹ́ẹ̀kejì ọlọ́run ti bo láti rí owó ti dé ìgbàláyé ti ń bẹ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó tún àṣàlà ah, ah, inú rúùmù tí ó dé sí àgùdọ̀ bá rọ́ọ̀kì ẹ̀ àgùdọ̀ bá ṣe kínní ọlọ́run fún lágbára àti ṣe bẹ́ẹ̀ ìyàwó àkọ́kọ́ bá ní àfa àṣedédé lẹ ṣe. nígbà tẹ́mi dé orí ẹni lẹ́gbẹ́ mi ṣe tẹ́ ẹ bá fẹ́ ṣe déédé orí ẹni ni kóun náà kọ́kọ́ dé sí iye oṣù tí mo fi lu ẹni kóun náà lu ẹni kẹ́ ẹ tó ra bẹ́ẹ̀dì fún déédé nìyẹn lọ́dọ̀ tó obìnrin jàmọ́ ṣe déédéé nu àbòsí náà ìyẹn gan ni kì í ṣe déédéé torí pé ntọ́ kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ọjọ́ ntó lágbára ló ṣe yẹn ìgbà tí ó wá níyì tí ò bá wá ṣe ó ti ṣàbòsí torí pọ́lọ̀ mọ̀ kó ní nígbà tó fẹ́lẹ́ kejì yẹn ó gbúdọ̀ ṣe déédéé pẹ̀lú ẹni yẹn bó ṣe dé ìwọ́n lọ́dọ̀ obìnrin míì yóò ní ọkọ òun ti ṣàbòsí ìgbà tòun ẹni lòun fi sùn famia kó tó ra bẹ́ẹ̀dì so iye ọdún yẹn náà nìkan ká pọ́n wo iye ọdún yẹn náà kó tó ra bẹ́ẹ̀dì fèlè ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa dára wa lẹ́kọ̀ọ́ lọ́hùn èyí tí máa ń dọ̀pọ̀lọpọ̀ ìdílé rú nìyí látara pé ọkọ gan ẹ̀sìn òye òun náà ẹ̀sìn òye òun náà rárá bó ti wulẹ̀ kó máa oríṣiríṣi àwọn òfin míì ń bẹ tọkọ máa gbé kalẹ̀ tí kìí dẹ̀ ẹ bá a mú lápèjúwe ẹ tó níyàwó méjì àwọn ìyàwó jẹun ìkan òyó nígbà tí òyó wọn bá tún bọ́ sínú ilé ó tún jẹun èèyàn lè sọ pé ah no ọ̀yẹ́ kò ṣe báyẹn kéèyàn fáwọn obìnrin ní òríyà kán fún wa ní freedom kí wọ́n ní oúnjẹ ẹnu ilé kí wọ́n jẹ kí wọ́n jẹ papọ̀ ẹni tí òyó ó tún lọ jẹ sí ṣùgbọ́n tí wọ́n bá lọ fòfin kalẹ̀ pé ẹ̀kan yìí ó parí mi tún gbọ́dọ̀ gbọ́ pé ah ìnira ni ó máa jẹ́ fún kan ìkan sì ti lè jẹun díẹ̀ kó wọn yó ẹlòmíì sì ń bẹ àjọyọ̀ jẹ́ papọ̀ yẹn kò yó òun ní ìdí kó tún dá sí i kó tún jẹun sí i nígbà tó bá dáná òun ẹlẹ́ẹ̀kejì pé òun ti yó ní tòun ẹ̀rí pé fáínàlì òun nìkan ló padà máa jẹun ṣùgbọ́n èèyàn ò gbúdọ̀ wá sọ gbọ́gbọ́gbọ́ ẹ̀kan nínú ilé ẹ̀kan náà ni ah, ìyẹn lè máa dá wàhálà alẹ̀ bẹ́ẹ̀ sì ni àníyàn ru ẹni bẹ́ẹ̀ déédéé lọ́fẹ́ ṣe déédéé lọ́fẹ́ ṣe ṣùgbọ́n gbà mí ń bẹ déédéé òun kó tún lè lọ bọ́ sí nǹkan míì kọ́mọ̀jẹ́ déédéé ló jẹ́ wípé àmàlà àwọn obìnrin pẹ̀lú tó bá bá nìkọ̀ọ̀kan wọn mu èyí ń jẹ́ déédéé nìyẹn nínú ṣẹ̀ríà tọ́lọ́wọ́n bá ní ká ṣe tá a bá wá rí wípé àní lè ṣerú déédéé yẹn ọlọ́run bá sọ pé wáyé ní kẹfọ́ tún aláàtàdé ló fà wá àhídà ọlọ́ni tẹ bá ní pé ẹ̀wá lè rí déédéé tá a tò kalẹ̀ yìí ṣe tọ̀ yàá dúró lórí ẹyọ kan déédéé yẹn lọ́wọ́ bá ń sọ pé tẹ̀ bá ti lè rí ṣe fàwáhídà ẹ̀yà dúró ẹyọ kan ti dáa àwọn màlàkàtì àìmánukùn àbí àwọn ẹrú yín tó bá ti nìkan máa fa àwọn ẹrú rẹ máa fi sọpọ́ọ̀tì yòókù ìyẹn ò ná ọ̀náwó kankan kò bùkátà déédéé kankan torí pẹ́rù ni wọ́n á. ذلك أدنى ألا تعولوا torí pé ذلك أدنى ألا تعولوا ní torí nígbà ti níyàwó kan tẹ́lẹ̀ òun ni ó ràn yín lọ yóò sùn yín mọ́ kẹ́ ẹ má ba ṣùgbọ́n ẹni tí ò bá mójútó ogun ta kàkálẹ̀ yín nípa déédéé yóò padà ṣàbòsí o ọba àti ọlá ga fún wa pé déédéé tóun fẹ́ ká ṣe àwọn la kà kalẹ̀ yẹn ṣùgbọ́n àwọn déédéé kan bẹ ọlọ́wọ́n bá rí pa àlè ṣe ọlọ́wọ́n bó o sì ní bí wá léèrè rẹ̀ nítorí pé kí ni déédéé kan bẹ èyí tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ àbí déédéé níbi ìbálòpọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́lọ́wọ́n ò ní bí ọkùnrin léèrè nípa yẹn torí pé ọlọ́run ọba lọ́ba tó ń kọ́ńtrólù ẹ̀mí èèyàn béèyàn bá bímọ èèyàn ò lè nífẹ̀ẹ́ wọn bákan kódà ìgbà míì máa bẹ tó yẹ wípé èyí tí máa fọwọ́ lọ nímú nínú ìyàwó ẹni yẹn gan lè yóò tún wá fẹ́ràn jù a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó pé ìjọ ọmọ fi sí gbá e, oúnjẹ ọmọ e, e, fi ti ọkọ lórí báyìí ó ń gan ó tún lè wá ń gan lọ́kọ́ fẹ́ràn jù torí pé ọlọ́run ọba ni ọba tí máa fi ìfẹ́ sí yàn lẹ́nu so déédéé ò lè ṣeé ṣe níbi ìfẹ́ àrọ́gbọ́dá sí bákan náà tó bá tiẹ̀ tó wá jẹ́ pé ẹnìkan tó wá ń ṣe dáadáa tújú ẹnìkan lọ lọ́nà kan àbọ̀ náà mí ìfẹ́ déédéé ò ṣeé ṣe ń bẹ̀ bákan náà fìlìjìmá níbi ìbálòpọ̀ ọkọ lè wọlé ti ìyàwó kóníjọ́ mẹ́ta lòun ó máa lọ́dọ̀ eléyìí òun ó máa lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ ẹlẹ́kejì ó lè wọ ọ̀dọ̀ ẹnìkan kó lè gbogbo ọjọ́ mẹ́ta náà ni ó fi bá láṣepọ̀ tó bá sì lọ ọ̀dọ̀ ẹnì kejì ẹni àkọ́kọ́ ó lè jẹ́ pé ajọ́ kan péré nínú ọjọ́ mẹ́ta lára rẹ̀ ó fi gbé pẹ́ẹ́lí láti súnmọ́ ọlọ́run ò ní bí ọkọ léèrè nípa yẹn nítorí wípé ẹ̀mí ni nǹkan yẹn kì í ṣe ọkọ ò ní control lérí nǹkan yẹn lórí àwọn abala abẹ yẹn ọlọ́run ọba ti mọ̀ pa àní lè ṣe déédéé ibẹ̀ yẹn ọlọ́run ò ní béèrè lọ́wọ́ ọkọ ṣùgbọ́n àwọn déédéé tó jọmọ́ pínpín nǹkan fún wọn tó jẹ ọmọ ká fún kó wá ní tó lẹ́tọ̀ọ́ sí tá bá ṣe yẹn ọlọ́run bó bí wá léèrè ọlọ́run bá fi sọ pé dálíkà àdínà aláàtàúnú. ní ta kakalẹ̀ yìí òun náà ni ò ní jẹ́ ṣàbòsí bá lè mójútó lérí ọ̀rọ̀ nípa lérí sọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà bá tipá la fi rí mẹ́wàá tí ó sọ pé òun fẹ́yàwó nílànà bọ́lá ń ṣe ní kó òun fẹ́yàwó yàtọ̀ sáwọn àsìkò àwọn bàbá wa tí ìtìjú kódà gbà yẹn kì í ṣe pẹ́ sìn ṣùgbọ́n ìtìjú ìwọ ọmọlúàbí ó wà ṣùgbọ́n àsìkò tiwa yìí ẹ kàn máa gbọ́ pé àfa làgbájá ọmọ ti fọmọ lóyún àfa àfa kan sọ ọjọ́ kan ìyàwó àkọ́kọ́ òun lóyún ìkejì mo fún lóyún ẹlẹ́ẹ̀kẹta kan báyìí oyún náà àfáàsì pé wọ́n bá ti fẹ́ ṣe kùmọ̀ láwọn fẹ́ ṣe kùmọ̀ ẹ̀kọ́ jáde làwọn ó ṣe kùmọ̀ ẹ̀ papọ̀ táàfà bá lè ṣe bẹ́ẹ̀ bó wà lẹ́ntì ẹ̀ ṣàfà kóníkàlùkù ó gbóra rẹ̀ ìyàwó tó gbé sílé ṣèbí ńgbà tó lóyún tán ló tó lọ sáwọn òbí ẹ̀ ṣèbí ńgbà tí àwọn òbí ẹ̀ rí pé lóyún tán ni wọ́n tó taari ẹ̀ sọ́dọ̀ rẹ̀ kí ni Islam sọ lérí fífẹ́ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jèkú lérí ìyàwó tán gbé sílé nípa ojúṣe wọn tó yẹ kó ṣe lérí ẹ̀ tí wọn ò ṣe gbogbo èyí náà láàmú